orúkọ rẹ ti níyì tó ní gbogbo ayé orúkọ rẹ ti níyì tó olúwa olúwa olúwa olúwa. orúkọ rẹ ti níyì tó ní gbogbo ayé orúkọ rẹ ti níyì tó olúwa olúwa olúwa olúwa olúwa. orúkọ rẹ̀ ti lẹ́wà tó ní gbogbo ayé orúkọ rẹ̀ ti ní ìdó olúwa olúwa olúwa. orúkọ rẹ ti lẹ́wà tó ní gbogbo ayé orúkọ rẹ ti nìyí tó olúwa. ojoojúmọ́ ni ó máa ọpẹ́ ọpẹ́ ọpẹ́ mi kò tó. ojoojúmọ́ ni ó máa dúpẹ́. ẹ jẹ́ ká lọ́rùn lógo. ojoojúmọ́ ni mo máa yọ. ògo ni folu ògo ni folú ògo ni folú sẹ́kẹ̀yìn bàbá. ògo ni folú ògo ni folú ògo ni folu ẹ̀yìn bàbá. ògo ni folú ògo ni folú ògo ni folú sẹ́kẹ̀yìn bàbá mi. ògo ni folú ògo ni fọlú ògo ni fọlú ẹ̀yin bàbá. ọwọ́ ni fọlú ọwọ́ ni fọlú ọwọ́ ni fọlú ẹ̀yin bàbá o. ọwọ́ On me. oníṣẹ́ ìyanu gbà mí o jésù oníṣẹ́ ìyanu bẹ̀ mí wò jésù oníṣẹ́ ìyanu gbà mí o kò tó pẹ́ gbà mí o jésù oníṣẹ́ ìyanu gbà mí o jésù oníṣẹ́ ìyanu gbà mí o jésù oníṣẹ́ ìyanu gbà mí o kò tó pẹ́. jésù oníṣẹ́ ìyanu bẹ̀ wá wò jésù oníṣẹ́ ìyanu bẹ̀ wá wò jésù oníṣẹ́ ìyanu bẹ̀ wá wò kò tó pẹ́ wá bẹ̀ wá wò. jésù oníṣẹ́ ìyanu bẹ̀ wá wò. jésù oníṣẹ́ ìyanu bẹ̀ wá o. Jésù oníṣẹ́ ìyanu bẹ̀ wá o. Lọ́dúpẹ́. Jésù oníṣẹ́ ìyanu gbà fún mi. Jésù oníṣẹ́ ìyanu gbà fún mi. Ọ̀rọ̀ ayé mi ó ń fẹ́ àtúnṣe o. Ọ̀rọ̀ iṣẹ́ mi ó ń fẹ́ àtúnṣe o jésù oníṣẹ́ ìyanu gbà fún mi kó tó pẹ́ wá gbà fún mi jésù oníṣẹ́ ìyanu gbà fún mi jésù oníṣẹ́ ìyanu gbà fún mi ọ̀rọ̀ ayé mi ò ń fẹ́ àtúnṣe o ọ̀rọ̀ iṣẹ́ mi ò ń fẹ́ àtúnṣe o jésù oníṣẹ́ ìyanu bẹ̀mí mo kó tó pẹ́. oníṣègùn la wà níyìn jésù àbánidárò ọ̀rọ̀ rẹ̀ mú ni láradá a gbọ́ òórùn ti Jésù. Ìró dídùn lórí ìsẹ̀ra, orúkọ dídùn ní àwọn orin tó dùn jùlọ ní Jésù Jésù Jésù. Kábíyèsí. kábíyèsí rẹ bàbá kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn kábíyèsí kábíyèsí rẹ bàbá kábíyèsí kábíyèsí rẹ ọba kábíyèsí kábíyèsí rẹ bàbá kábíyèsí kábíyèsí rẹ ọba ọba kábíyèsí kábíyèsí ẹ ọba àwọn ọba. kábíyèsí kábíyèsí rẹ bàbá kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba. kábíyèsí kábíyèsí ẹ bàbá àgbà kábíyèsí kábíyèsí ẹ ọba àwọn ọba. ṣeun fún mi. Jésù ṣeun fún mi. Ohun ayé kò lè ṣe. Jésù ṣeun fún mi. Ohun ayé kò lè ṣe. bàbá wò mí o bí mo ti ń fẹ̀gbẹ́ yìn Jésù mi orúkọ Jésù lẹ́nu mi ó dùn jòyìn lọ. wò mí o bí mo ti ń fẹ̀gbẹ́ yìn bàbá wò bí mo ti ń fẹ̀gbẹ́ yìn Jésù mi orúkọ Jésù lẹ́nu mi ó dùn lọ. wò bẹ́ẹ̀mi ṣe ń fẹ̀gbẹ́ yìn bàbá wò bẹ́ẹ̀mi ṣe ń fẹ̀gbẹ́ yìn Jésù mi orúkọ jésù lẹ́nu mi ó dùn lọ. omi bí mo ṣe fẹ̀gbẹ́ yín bàbá omi náà bí mo ṣe fẹ̀gbẹ́ yín jésù mi orúkọ jésù lẹ́nu mi ó dùn jòyìn lọ. ẹnìkan fẹ́ tó fẹ́ràn wa. àwọn fẹ́. alẹ̀ mọ́. owó lára mi alẹ̀ mọ́. owó lára mi alẹ̀ mọ́. owó lára mi alẹ̀ mọ́. bó bá ń ṣe sùwẹ́sùwẹ́. owó lára mi alẹ̀ mọ́. bó bá ń ṣe tìkọ̀tìkọ̀. owó lára mi alẹ̀ mọ́. ẹ ṣe é. aleluya o. aleluya Yesu ni baba. Yesu ni baba. Yesu ni baba. Yesu ni baba. Yesu ni baba. Jésù ni bàbá. Bàbá o má jọ̀rọ̀ mi ó sú ọ ẹni. Bàbá o má jọ̀rọ̀ mi ó sú ọ. Ẹni pé bàbá mi o má jọ̀rọ̀ mi ó sú ọ. Bàbá ẹni pé bàbá mi o má jòdò ayé gbé mi lọ. bàbá o má jòdò ayé gbé mi lọ. ẹni pé bàbá mi o má jọ̀rọ̀ mi yóò sú bàbá o. ẹni olúwa lóore o náwó. atumu atumu atumu atumu mo ní ẹni olúwa lóore o kò náwó sókè ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ jésù olùgbàlà hallelujah mo wá dúpẹ́ ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ jésù olùgbàlà ó yá olúwa mà ṣeun o olúwa mà ṣeun o. wo, olúwa mà ṣeun o. olúwa olúwa mà ṣeun o. Ah! ó dà alẹ́ ọ̀lẹ́ yọ̀rẹ́ máa alẹ́ ọ̀lẹ́ yọ̀rẹ́ o ayé ọ̀lẹ́ yọ̀rẹ́ ayé ọ̀lẹ́ yọ̀rẹ́ o èmi ló láyọ̀ mi Jésù ló fún mi o yọ àá àá òye Olúwa máa ṣeun o. bá jẹ bẹ́ẹ̀ mo ní. ọ̀run ṣí o ọ̀run ṣí. ọ̀run ṣí o. ọ̀run ṣí. ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kẹta ọ̀run kẹrin ọ̀run kanu, ún ọ̀run kẹfà ọ̀run keje ẹ ṣílẹ̀kùn ayọ̀mídé. ọ̀run ṣí o ọ̀run ṣí ṣí o. ọ̀run ṣí. ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kẹta ọ̀run kẹrin ọ̀run karùn-ún ọ̀run kẹfà ọ̀run keje ẹ ṣílẹ̀kùn Ayọ̀mídé. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni màá kọ́kọ́ jẹ́rìí ságbára rẹ̀ olúwa. èmi ni màá kọ́kọ́ jẹ́rìí ságbára olúwa. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni yo èmi ni yo èmi ni yo èmi ni yo. èmi ni màá kọ́kọ́ ṣe tẹ́sítímọ́nì kó tó ṣe. èmi ni màá kọ́kọ́ jẹ́rìí ságbára rẹ̀ ọlọ́run. èmi ni èmi ni màá kọ́kọ́ jẹ́rìí sagbára rẹ ọlọ́run. èmi ni màá kọ́kọ́ jẹ́rìí sagbára olúwa. mo ní àwọn ogun ọ̀run wọn ń kálẹ̀ lùyà sí bàbá. yá o ó yá o àlọ́mọ jésù ó yá ká lọ o ó yá o ó yá o ọmọ jésù ó yá ká lọ o. ọmọ jésù ó yá ká lọ o ó yá o ó yá o ọmọ jésù ó yá ká lọ o. ijó kí n bàjọ́ fún bàbá. kí n bàtà mọ́. bóyá kò yé yín àwọn ẹlòmíì wọ́n ń jójú Halloween lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí but ibi tó bá wà ní kò ti jójó Jésù ijó kì í bàjọ́ fún bàbá. bàbá kì í bàjá fún bàbá. àjọba àjọba àjọba adádé o ẹni ṣègbàgbọ́ ẹni ṣe ẹlẹ́yà àjọba adádé o àjọba àjọba àjọba adádé o ẹni ṣègbàgbọ́ ẹni ṣe ẹlẹ́yà àjọba adádé o. ìyẹ́yẹ́ríyẹ́ ọmọ Jésù ti dé o ìyẹ́yẹ́ríyẹ́ ọmọ Jésù ti dé o ìyẹ́yẹ́ríyẹ́ ọmọ Jésù pàdé ìyẹ́yẹ́ríyẹ́ ọmọ Jésù pàdé o ìyẹ́yẹ́ríyẹ́ ìyẹ́yẹ́ríyẹ́ ìyẹ́yẹ́ríyẹ́ ìyẹ́yẹ́ríyẹ́ o ọmọ Jésù pàdé ìyẹ́yẹ́ríyẹ́ ọmọ Jésù pàdé ìyẹ́yẹ́ríyẹ́ ìyẹ́yẹ́ríyẹ́ ìyẹ́yẹ́rìyẹ́ ọmọ jésù ti dé o. ìyẹ́yẹ́rìyẹ́ ọmọ jésù ti dé o. ìyẹ́yẹ́rìyẹ́ ìyẹ́yẹ́rìyẹ́ ọmọ jésù adé. ìyẹ́yẹ́rìyẹ́ ọmọ jésù adé o. ìyẹ́yẹ́rìyẹ́ ọmọ jésù ti dé. ìyẹ́yẹ́rìyẹ́ ọmọ jésù ti dé o. ìyẹ́yẹ́rìyẹ́ ìyẹ́yẹ́rìyẹ́ ìyẹ́nyẹ́ríyẹ́ ọmọ Jésù adé. ìyẹ́nyẹ́ríyẹ́ ọmọ Jésù adé. ìyẹ́nyẹ́ríyẹ́ ìyẹ́nyẹ́ríyẹ́ ìyẹ́nyẹ́ríyẹ́ ọmọ Jésù adé. ìyẹ́nyẹ́ríyẹ́ ọmọ Jésù adé o. mo dúpẹ́ kó dá mi lọ́kùnrin mo dúpẹ́ kó dá mi lọ́kùnrin mo dúpẹ́ ó dá mi lọ́kùnrin ó dá mi lọ́kùnrin ó dá mi lọ́kùnrin ó dá mi lọ́kùnrin mo dúpẹ́ o mo dúpẹ́ ó dá mi lọ́kùnrin. nǹkan tí n bá sọ ni kẹ́ mo dúpẹ́ ó dá mi lọ́kùnrin. ọlọ́run o. mo dúpẹ́ ó dá mi lọ́kùnrin ó dá mi lọ́kùnrin ó dá mi lọ́kùnrin ó dá mi lóbìnrin. hallelujah o mo dúpẹ́ kó dá mi lọ́kùnrin. mo dúpẹ́ kó dá mi lọ́kùnrin. mo dúpẹ́ kó dá mi lọ́kùnrin. kó dá mi lọ́kùnrin. kó dá mi lọ́kùnrin. kó dá mi lọ́kùnrin. mo dúpẹ́ o. mo dúpẹ́ kó dá mi lọ́bìnrin mo dúpẹ́ kó dá mi lọ́bìnrin mo dúpẹ́ kó dá mi lọ́bìnrin kó dá mi lọ́bìnrin kó dá mi lọ́bìnrin kó dá mi lọ́bìnrin. ó ní títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. mo dúpẹ́ mo jọ́kùnrin o mo dúpẹ́ ó dá mi lọ́bìnrin. ọlọ́run o ṣé o mo dúpẹ́ ó dá mi lọ́bìnrin. ọba gidi mo dúpẹ́ mo dúpẹ́ ó dá mi lọ́bìnrin ó dá mi lọ́bìnrin ó dá mi lọ́bìnrin. 我。